hello everyone welcome to Tony Talks to all our beautiful subscribers we say thank you so much for staying with us and if you're new here we are happy you find us please don't forget to like subscribe and hit on that notification button so that you will be notified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 àwọn kan wà bẹ́ẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n ń lọ báyìí wọ́n. Yomi gan tẹ bá wo countenance ọ̀wọ́n tó wà lọ́dọ̀ Láti Ògúnfe. Sorry, I was told that um, Darusha spoke for two minutes. Who has it? don't know. Cindy, did you capture it? No, where? Omoladele, please, where? I think. Uh, I think he spoke on um, Lati stuff. Or can you check Arifa? I don't want to enter there with dawa ọmọ mo kọ mo mo gbẹ́sẹ̀ lọbì kan sìn wọ́n kọ straight up. <laughs> I enter one place now more ah èpè <laughs> yẹn pọ̀ mi. <laughs> yéé. ẹ̀ ní ìsìn àti gbawó láti dá sọ́dọ̀ náà kó ṣe láti láwọn mọ̀tì ni. àdé fọ. èyí gbókùgbókù àbí jókòó dìde dẹ̀ni tó tún wá wá yẹn náà ò tún sọ̀rọ̀ so ẹni ìtún lọ sí akọ̀tún ẹni ò gbogbo corona inquest tá a lọ ọ̀yẹ́ yóò bìlíìfù pé nǹkan kan wà bẹ́ẹ̀ o bí ká dá one month bí ká dá. lágbájá please mi. ẹ ṣáà máa lò ṣá ẹ̀mí ní sí gbogbo eléyìí o èmi ò rí gbogbo ìta ṣe rárá rárá ni. they will first tire today. Eh? <laughs> Eh, mo ti gbọ́ ẹ. ẹni ìsinsìn kò tí a sí ìbátan kò sí ẹni kò sí kankan bá bá sọ. ẹdùn náà ẹdùn náà nǹkan kan náà pè mí sínsìn o wọ́n ní ìyá Mohbad fẹ́ jókòó ti bàbá Mohbad lẹ́gbẹ̀ẹ́. àwọn ọmọ ah, máa ṣẹlẹ̀ ẹ ní sùúrù ẹ ní sùúrù. ọmọ mi rich grace yín àti tóyìn pèpèrèpè wọn búlọ̀kù ìyá Mohbad. oṣù làwọn èèyàn kan ti ń ṣe kiri tí wọn. ṣẹ́rí ṣẹ́rí ṣẹ́rí àbí kì í ṣe ìyá tó ti gbẹ torítorí yẹn lẹ́hìn sọ. kí ni gbogbo ilé. ọ̀fà ńlá.

program tí ẹ ṣe lọ́wọ́ ètò yìí and it's like how you know go use time wáyé I think it's the right time tí gbogbo èyí tẹ jẹ́ host àti gbogbo àwọn tí wọ́n wà fífi ọwà tí ní situation yìí make a meeting kí ká kó kọ́nà kọ́nà fún kọ́ọ̀tù yẹn kó kọ́ọ̀tù nọ́mbà one because gbogbo eléyìí wọ́n máa gbé ìsàmúlẹ̀ àwọn èèyàn fún wa ìdílé and secondly ní àárọ̀ yìí. ah mi ò dẹ̀ rìkọ́ọ̀dù pààtì yẹn ṣá. kò tí ìsọ̀rọ̀ fábíyì tó ṣe post sí orí andulẹ̀ orí tiktok ẹ̀ mo rí àwọn ah, náà speaker is it not being his house of assembly or house of rep tí ó mú motion yẹn nípa ọ̀pá níbi tí wọ́n jẹ́ kí wọ́n kàn ní house of assembly ṣẹ́rí someone like that speaker tá a bá mú orúkọ ẹ̀ àwọn yẹn ẹ jẹ́ ká máa ṣẹ́rí wọ́n ní mímu ní kẹ́ni ṣe mí ẹ jẹ́ ká pa agbó síta ká máa yìn wọ́n á mú wọn ṣe dáadáa sí fún wa náà sọ̀pọ̀ assembly á kó wá fi gbọ́ wa jù bẹ́ẹ̀ lọ ìgbà tí màá yẹn sọ̀rọ̀ yẹn another speaker náà bẹ́ẹ̀ ó second dẹ̀ but èmi ò rí outcome ẹ̀ ṣẹ́rí àwọn tó sọ àtẹ́tọ́ second ẹ̀ eh. yẹn kí gbogbo Okay, thank you. Mo ti gbọ́ yín. Ọlọ́run fún wa ṣe lágbára. Nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan, wọ́n ní ìyá Mohbad, ó fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ bàbá Mohbad. Wọ́n ní Tóyìn Pèpè Rẹ́ǹpè àti ìyá yín Reed Grace, ìyá yín tó ń pe Ọlọ́run tí wọ́n lẹ́mìí dáríjìn iṣẹ́ ìyá tèmi irú àwọn ìyá bẹ́ẹ̀ yóò lè jẹ́ ìyá tèmi ìyá yín rí grace wọn náà jókòó ti bàbá Mohbad gbẹgbẹgbẹ báyìí bí ẹ pé bóyá wọn ní tírẹsì lórí ọ̀rọ̀ oko bàbá Mohbad ẹ wọn náà jókòó gbẹgbẹgbẹ wọn lọ blọọkù ya wọn ń blọọkù ya Mohbad náà wọn nìyálé. trust me i'm joking. Hello. ló ẹ lè pè yan kẹ́ tó máa gbọ́n play nǹkan náà báà lè ṣe máa máa pè mí tẹ́ tó máa máa play nǹkan ẹ ló ẹ ló kọ́ọ̀lù ni. gbogbo ẹ̀kan ti já báyìí ẹ jọ̀ọ́ fún mi ní one minute mo ń bọ̀ wá jẹ́ ń gbìyànjú kọlù yìí ti jápọ̀ ń bì báyìí àwọn ọ̀dẹ̀ ní jẹ́ ń gbádùn tí ń bá yanjú. hello. ìsàlàtì. yẹ. ẹ ká sọ. ẹ ká sọ. so ẹ jẹ́ ká sọ nípa way forward ìwà àwọn kọ́míṣánná ẹ̀wọ̀n ẹ jẹ́ ká sọ nípa way forward. number one mo wo three options options mẹ́ta number one òun ò gbé torí a máa ń rí pé àwọn gbàgbé tó nǹkan.